ifá tún wà ṣe ifá ọbọ gbẹrú àgbà lórí. àṣẹ ọ̀rúnmìlà bára àgbọ̀nmìrìgún ẹlẹ́sẹ̀ ẹ̀yán yóò bọ gbẹrú àgbà lórí. àṣẹ bára pẹ̀tù àgbọ̀nmìrìgún nífẹ̀ẹ́ àtòfò àtòsí yóò gbẹgbẹ̀ wù ọ́ owó ni yóò mọ ìyálé rẹ̀ èjì kókó wòrì ọmọ ṣẹ́giládé ọmọ làpólà sọ̀rọ̀ gbìngbìn kan gbìngbìn kan èyí tó gorí oko lọ́ọ́rẹ́ kọ́lé sí ti kígbe ajé tantan tantan èjì kókó ń wòrì ifá bá ń nájà ire o èjì kókó ń wòrì ifá bá ń nájà ire ìfọ̀bọ̀ nájà rẹ o owó kì í tán lé olókun owó ò ní tán lé rẹ ọmọ kì í tán lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gidi ọmọ ò ní já lọ lẹ́yìn rẹ ó ṣèwọ̀ òrìṣà ọmọ kì í já lẹ́yìn alákẹ́dùn ọmọ rẹ ò ní sánkú ó rí owó ló pè lónìí o owó jẹ ọ yóò jẹ ọ ní gbèjégbèjọ ọmọ bára nífẹ̀ẹ́ ìtìmọ̀sọ lónìí àṣẹ ni o. Àṣẹ ọ̀rọ̀ tárúgbó bá sọ ó dègún hmm. àbámọ̀dá kan ò ní dá tiẹ̀ ọmọṣẹ́ hmm. ọ̀ṣẹ́ tura ò ní dá tiẹ̀ kọ́mọ́gbà hmm. o ò ní fọmọ kín o. sórí gbogbo ọmọ rẹ tí mo wò yìí ifá sọ pé abẹ́sẹ̀nu fẹ́lẹ́fẹ́lẹ́ kan ni adífá fún èrè níjọ́ tí ń lọ rè kó lè lọ́jà lọ́jà ń lọ rè kó lè níkẹrẹ níkẹrẹ èrè lóbìnrin jẹ́ bọ̀ lábọ̀ ọjà ó jẹjà ọmọ rẹ náà ó rí tajé ṣe o ò ní sìnkú ọmọ o n tí mo sọ lónìí àṣẹ ni àṣẹ òrìṣà ẹnu mi o àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi o àṣẹ òrìṣà ẹnu mi èyí tí mo bá wí lélẹ́dùmarè ó gbà àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi o àṣẹ òrìṣà ẹnu mi èyí tí mo bá wí lélẹ́dùmarè ó gbà àṣẹ òrìṣà ẹnu mi. èmi tó ń wò níwájú rẹ̀ ajé ni orúkọ mi. ajé. bẹ́ẹ̀ mo wá láti wá ṣe ẹ́ lóore ni. ó yá àti bá fẹ́ ṣe mí lóore mo ti rẹ́dì ẹ ṣe mí lóore. mo ní ẹ̀bùn pàtàkì kan tí mo fẹ́ fún ẹ ṣùgbọ́n. Ah, ṣùgbọ́n kí tó ni. tẹ̀lé mi ká lọ. kí n tẹ̀lé ẹ. ok ó ti yá ẹni mo rẹ́dì àti tẹ̀lé ẹ. ó dẹ́rù bà mí gidi gan ni ẹ wò ẹ girama ṣé kò kí n ṣe pé ẹ dádì ń lo gbogbo wa fún òkìkí ajé. Ah, irú ọ̀rọ̀ wo nìyẹn ah, níbo ló ronú gbà lọ yẹn irú ọ̀rọ̀ tó sọ yẹn má ro pé má jẹ́ kẹ́ni kankan gbọ́ o ó ti gbọ́ má tiẹ̀ ẹ̀ sọ lójú létí anybody ah, bàbá yín ṣe máa fi yín ṣòkìkí ajé èmi ni mo bí nǹkan mi mo mọ ohun tó lè ṣe mo mọ èyí tí ò lè ṣe ah, mo fọlọ́run bàbá ẹ jọ mo tó bá mi sọ ìjẹ́ kó mọ lémi nìkan má sọ fẹ́ ni má sọ fẹ́ dẹ ọlọ́run kan ó ti gbọ́ kò lè fi ń ṣòkìkí ajé o kò lọ́ọ́ fi rẹ̀ lọ́kàn balẹ̀ àlá lásán ni o ó ti gbọ́. ìgbà tó ti sọ pé kò sí nǹkan kan yẹn mo ti gbọ́ but ní pẹ́ jáde ń sìn so wọ́n lè máa béèrè mi má pẹ́ o mm. ẹ rọra ṣe fàájì o ètí mm. gbọ́ má fò mm. wọlé o. Okay. Mm-hmm. especially bíi èyí ti black one yẹn èyí tó yóò fi hàn mí tí mo tọ́ fẹ́ pé mo wà òkè pẹ̀lú ẹ̀yẹn but wà á kàn try láti bá mi ṣe kíní kan ni Fọlárin you have to bring the price down mo máa bá mi cut price yẹn ó ti wọ́n jù kó ṣe é pé bóyá. mi ò ní àwọn mọ́tò tí mo ń gbé jáde but mo kàn fẹ́ nǹkan tó máa lè sùté. fún ọ̀nà wa ní nàìjà ń bí báyìí ṣé pé tí n bá fẹ́ jáde kò ń ṣe pé kíní kan máa ṣe máa ó ní mo dẹ̀ ti wà òkè pẹ̀lú eléyìí tó fi hàn mí yẹn so just try to do something on it mú owó yẹn wálẹ̀ jẹ́ kí n ra kò sáà kì í ṣe ni mo ti ra mọ́tò lọ́wọ́ kò ṣe first time kò ṣe second time. kò sí nǹkan tí mo lè ṣe torí pé àjọ wà fúnra wa náà ni òye tí àwọn ọjà yẹn bá ti dé ó ti yẹn sìn dáàdì ti fẹ́ lọ clear tó bá ti ready ẹ̀ máa ní kó wá pìkẹ́ ẹ̀ àwọn nǹkan tá a lè ṣe lórí ẹ̀. ò ní choice. ṣé wàá okay. báwo ni <laughs> mo ní wá say hello sí yín. Ah, ó dà bẹ́ẹ̀ <laughs> anyway um, meet ọ̀rẹ́ mi Fọlárin lórúkọ ẹ̀ káàdì lani hmm. tó bá nídìí bóyá ká láti Amẹ́ríkà ni o àbí láti Germany ni o in fact kò síbi tí countries tí wọ́n lè tó lè ti ní di mọ́tò tán lè gbé wọlé so èèyàn dáadáa dẹni um, Fọlárin meet àbúrò mi she is my sister. She's my wife. She's my father. She's my friend. In fact, she's everything to me. Bó ṣe wà àwọn máa ń fò lókè ni o. Ẹ àwọn ń fò lókè ni. Tó bá gbọ́ ń fò lókè, àwọn náà Amẹ́ríkà ló ń gbé. So bọ̀tú ẹ̀ṣẹ̀ dé ni. So oníkùn wa fara yíwa díẹ̀ ní Naija. <laughs> Nice to meet you. Nice meeting you too. <laughs> Um, ah, ṣe ń kó fún wẹ́dà wa nàìjíríà. ṣebí nàìjíríà náà lọ bí wá sí. Ah, kò ní choice àjò lè dùbílì ní ṣùgbọ́n kó dùbílì wo eh, anyway uh, next week àbí wọn là fọlọ́ wá sí by monday tó bá ti ń di nǹkan bíi ten a.m. máa pè é but jọ má jẹ́ ká change ẹ̀ fún àwa o má lọ bí tójú bá yẹjú kó máa yẹ o. ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ bó tó máa change ẹ̀ ṣe ni mo. Bye bye. Bye bye. tí dókítà lọ sí ọ́fíìsì. kí ni fọlá ní sínú lẹ́ǹtì tí ò fi ti jáde. Hmm, má bínú ọkọ mi wàhálà kékeré kọ́nà ń ṣe lọ́fíìsì tó ń lọ yẹn ṣé bí mo rántí jọ́tẹ̀ gbé mi yà ṣé wọ́n farabalẹ̀ dá mi lóhùn ṣá wọ́n ṣe lọ sókè náà lọ sódò náà káàkiri náà káàkiri wàhálà kékeré kọ́nà ń ṣe bí ọkọ mi. wọ́n la gímbẹ̀ yẹn ni àbí wọ́n fọ́kúta ah, um, fíyìn fíyìn folúwa. yes daddy. let's call grandma báwo ni ọkọ mi dáàdì mi. Fọlárìnkàn. ó dẹ̀ pé wọ́n wà doctor ti kú onule over forty five minutes ago and they are going to the same office kí ló ń ṣe nulẹ̀. I don't know sir. lọ pè wá fún mi. okay sir. ọkọ mi. ẹ̀yin lẹ má bá yọ ọmọ ẹ jẹ. ayé wọn ò ní bàjẹ́ lágbára mi. grandma ẹ kì í sọ tọrọ ah. ẹ kì í sọ tọrọ fún wọn. Ah. mo ń bá wọn wí ọkọ mi. Yes, come in. Fọlárin. Ah, Fìyìn, báwo ni? Mo wà òkè, dáàdì ni kò yọjú sáwọn. Ẹ ẹ bá mi sọ fún ọ pé mo ń bọ̀. Okay. fọlárìn fọlárìn dáadé ẹ káàárọ̀ tí mi bá káàárọ̀ nǹkan káàárọ̀ kò ní ṣàlàáfíà ni àdúgbò dọlọ tí mi bá káàárọ̀ nǹkan. wo aago tí o ṣẹ̀ ń jáde ń sìn ẹgbẹ́ ẹ ti wà níbi iṣẹ́ ń ẹ́ ẹ ní bínú ẹ mo mọ̀ pé mo ti late but fàájì àná yẹn ti pọ̀ jù. ṣé gbọ́n nǹkan. àá fọlárin fàájì àná pọ̀ ló torí ẹ̀ ló wá dirú àsìkò yìí kó tó dìde ńlẹ̀ ìdí iṣẹ́ ẹni la mọ́ni lọ́ọ̀lẹ̀ fọlárin má jòyà létí lápá má jòyà múnibúni ẹran ọ̀bí yẹ. fàájì àná yẹn pọ̀ àná ẹ̀ ṣe mi ṣó mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ lè sùn máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ má jẹ́ kẹ́sù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. dr ti jáde nulẹ̀ ní ìsìn is over forty five minutes and you are the managing director of that company. mo dẹ̀ ń sọ fún ẹ o ok alele to the office. Yes má bínú sí wọn torí ọlọ́run má bínú sí wọn àwọn náà yọ̀ lójú ara wọn ni ọlọ́run má bàa yọ̀ wọ́n jẹ́ orúkọ mi. Èmi ni ẹni tí a pàdé ní the last time lọ́dọ̀ brother ẹ̀. <laughs> Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni ẹ. Báwo ni? Ṣé ò ń cope? àwa nìyẹn àwa nìyẹn <laughs> ẹn mo máa fẹ́ rí ẹ fún nǹkan kan ni. ẹ kò ń ṣe nǹkan tó le rárá. Ah, of course èmi náà mọ̀ pé mo máa busy. okay anytime tó bá ti less busy kó jẹ́ kí n mọ̀. all right all right <laughs> ó ṣe gan-an. ẹṣin àwọn ẹṣin gidi tí wọ́n ṣì wọlé rẹ̀ o ṣe fàájì rẹpẹtẹ àwọn tí tó kù wọn lápò àbílà ṣe fàájì ẹ̀ẹ́ mi ò miss tábà ti ṣetán bí àjọlọ ní street. ìlékè <laughs> tó jẹ́ kó ti tẹ̀lé pọ́pùsì ẹ̀ lọ sí government quarters. ẹ̀ẹ́ ẹ kò bá àdá máa fi náà ṣe fàájì rẹ àwọn ọmọ ṣe. Any last bá mi sign file torí a máa dá padà sí wọ́ọ̀. Mm-hmm. Fine. Bí lọ fún dọ̀tún, ó rí pé busy, man. Yeah. But èyí náà ní láti sign. But what? Get up jàre go, go, go, go, dọ̀tún. Mo ní. Mo ní kó máa lọ. Richard Hughes. Richard. ó ṣàlàyé fún bí dọ́kúmẹ́ǹtì ṣe jẹ́ ni. sir mo ń try láti explain fún wọn but wọn ò ready láti gbọ́ nǹkan kan lẹ́nu mi rárá. máa lọ́n tiẹ̀. okay sir. bí tí bọ̀bọ̀ yìí ìjàgbé ń bọ̀. ló bá ìyá kiri. wọ́n bọ̀ ṣe máa ṣe ṣe bá a. Fọlárin Fọlárin kí ló tó ń ṣe báyìí náà kí ló dé tí wọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ sọ ọ́fíìsì tẹ́ di club ẹ bẹ̀rẹ̀ sí ní mutí ẹ ń fa sìgá kí ló tó ń báyìí náà imagine kó jẹ́ pé dájì ló wọlé bí mo ṣe wọlé yẹn nǹkan tó ń ṣe yóò dáná ó mọ̀ kan mi ò tiẹ̀ ronú lọ bí tó sọ̀rọ̀ lóyè rárá. Oh. you just have to you have to stop it ṣe kankan lórí ẹ. okay then jọ torí Ọlọ́run kí ló dé tí sign documents ti secretary gbé wá fún ẹ. Hmm? documents ló gbé wá fún ẹ mo ti sign náà. Oh, o sign ẹ. o sign ẹ because mo ti rí document ẹ document ọjà tí dáàdì dẹ́yìn expect ni. ok Ma sign ni promise. jọ torí Ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe mi ò láìkẹ́ mi ìfẹ́ situation tí dáàdì mi máa complain náà ok. ayọ̀ ah, alẹ́ tàgbà. Ah, ilé ló dàgbẹ́ yẹn. no no no mi ò tí ì lọ o mo ń lọ sí site tí àwọn wẹ́ẹ̀sì ti ń ṣiṣẹ́ mo kọ̀ mi observe kó dàbí báwọn boys fẹ́ máa jalè wọ́n fẹ́ máa jalè mo wà náà sùn wọn kó ń bọ̀ mí mọ̀ kó ń mo fẹ́ yọ sí wọn ní kí n bá lè ní wọn báyìí you know yes you don't have to steal you have to work for your money. <laughs> that's true. okay okay all right ẹ̀wọ̀n. okay ayé àlùfà. àwọn ọmọ lọmọ àwọn gọ àwọn yẹn náà ní jẹun. so glad to see you here. Um, Sherry, ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Èmi ló yẹ kí n bẹ̀ yín pé kẹ́ má bínú pé látijọ́ ìta tí invite mi mi ò ráyè. Actually kì í ṣe fault mi. Ẹ mọ̀ pé business person ni mí so kò ń jẹ́ kí n ní time at all. Ẹ má bínú. Uh, mo bínú, èmi náà understand. Mo mọ̀ pé ó máa busy so eh, nǹkan tí mo fẹ́ rí ẹ fún kò ń ṣe nǹkan tó le much and and nǹkan tó dẹ̀ tó difficult díẹ̀ ni ṣùgbọ́n má jẹ́ kí n parọ́ fún ẹ àtijọ́ tí mo ti rí ẹ seriously mo ò get system mi mọ́ as in mi ò get bearing mi as in nǹkan tí mo ń try àti sọ ọ yẹ kúrò mi yí náà ẹ mo fẹ́ kémi àti ẹ kọ̀rọ̀ wa ẹ kó yẹra wa káwọ náà ara wa jù báyìí lọ azẹ́ni ẹ ó yé ẹ náà. nǹkan tẹ́ ẹ̀ sọ mi ò really understand bóyá kẹ́ ẹ explain further. tèmi wa, ó kì í ṣe ọmọdé náà azẹ́ni ó understand nǹkan tí mò ń sọ mo fẹ́ kí èmi àti ẹ kájọ fọwọ́ wọ̀wọ́ àzìká wọnú ara wa ká múra wa jù báyìí lọ. <laughs> like um, come a date right. yeah <laughs> you get it Got even try to sọ nìyẹn. Um, Sherry kò lè work yeah kò lè work at all Sherry bí mo ṣe wà yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan business person ni mi mi ò kí ní time rárá ni kì í ṣe pé bóyá. Be mi kì í ní time lẹ́ẹ̀kọ̀ọ̀kan mi ò kì ní time at all and tẹ́yìn náà bá gbàgbé ṣe rántí pé gbọ́n mi sọ fún yín pé mi ò bẹ́ẹ̀sì bíbá us ni mo bẹ́ẹ̀sì ibẹ̀ dẹ̀ ni business mi wà so máa ń fò káàkiri máa ń fò lọ fòbọ̀ fò lọ ni as a matter of fact eh, mi ò ní time for relationship for now mi ò tẹ̀ ní plan fún for now so ẹ má bínú torí ọlọ́run. tèmi lolúwa try to understand me now. Yeah?

báwo lè ṣe máa ń ṣerú tá a bá ti ní wọn ń gbowó ni kí ni ó fẹ́lẹ́ lẹ́nu òtútù rẹ̀ kan. àlè ní báwọn ẹni máa ń sọ ni àgbọ̀rí àti gbọ́rí náà àti gbogbo àlè ní báwọn àkùn ní bàjẹ́. bàbá mi ò nínú àdàkùn ṣé bá ṣe máa ń ṣeun <laughs> ọtútù ọtútù ṣe ń sọpọ ọtútù ṣe bàbá mi máa lọ tààràtà rárá sórí ìdòfẹ́ burúkú sọ́ọ́rí tí ń bá yá ọ tí ń bá yá ọ I do. firerise, oh. Hey, eh, hey, firerise, oh. They say love is blind, but I they see a firerise, oh. Oh, oh, oh, oh. oh ah, The baddest, baby eh. you the baddest. Ah, oh hey. Eh. man no go forget, my Emergency, you for your eyes, oh, oh eh, eh, for your eyes, oh. They say love is blind, but I they see your eyes, oh, oh, oh, oh, oh, oh, your eyes, oh. T-Spice, OPO, my It's all about love, baby. Abuja Lagos state name it anywhere á fún yín nílẹ̀ á ṣe yín dáadáa ẹ gbogbo ẹ náà ni mo ti rí but mo need láti rí German German gan mo need láti bá sọ. ẹ bá fẹ́ a máa ṣe fún yín. ẹ má wọlé German ni mo fẹ́. German ọkọ lè ṣàfẹ́rẹ́. Okay ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí eléyìí tẹ sọ yẹn sà àbúrò yín tó wà ní nàìjíríà ní ibi ẹ̀hẹ́n so òun náà tẹ̀lé wa lọ sórí ilẹ̀ yẹn bó ṣe débẹ̀ òun gan ó wà surprise pé ilẹ̀ yẹn bọ́ síta but nǹkan tẹ́ kàn máa ní láti ṣe fún mi sìn ni pé ẹ̀yẹn ẹ forward email address yín sí mi so mo ti take our pictures kan so èmi á forward ẹ̀ sí yín ẹ̀ rí i uh, no and again máa forward àwọn um, files kan sí yín tẹ́ bá ti rí wọn ẹ kàn go through ẹ̀ so ẹ máa send ẹ̀ sí mi padà yes sir kò sí problem sir ẹ eh, ní problem kankan yes sir ẹ eh, ní problem kankan sir by the time tẹ́ máa fi máa dé Nàìjíríà ẹ̀yin náà rí i pé <laughs> iṣẹ́ ti lọ ń bẹ̀ sir ah kò sí problem kò sí problem. nípa tó ẹ gbàgbé ẹ sáà jẹ́ ká kọ́ yanjú gbọ̀ràn ẹ màá send file kan sí i so ìyẹn sign up so tó bá dẹ̀ kú tọrọ tó so màá ní kẹ́ ẹ ṣe payment but ẹ kàn jẹ́ ká ṣe àwọn nǹkan tó ní ẹ̀ṣù tó yẹ ká ṣe náà first. okay thank you sir. Uh, no problem um, uh, no màá máa expect kọ́ yín. okay um, thank you sir. okay bye sir. Mark, kàn wọ́n á reception wọ́n náà wọ́n béèrè yín mo dẹ̀ ti bí wọ́n pé kí wọ́n fẹ́ but wọ́n sọ wọ́n ṣàyìn sí ìsìnkú àwọn fẹ́ rí yín mo dẹ̀ ń try láti sọ fún wọn pé nǹkan bá fẹ́ a máa ṣe fún wọn wọn náà gangan làwọn fẹ́ rí. láwọn fẹ́ rí mi ẹ ẹ dẹ béèrè nǹkan tó fẹ́ rí mi fún. wọ́n sọ anything rárá wọ́n ṣàyìn sí ìsìnkú gangan làwọn fẹ́ rí. ok anyway ẹ sọ fún kíkọ́ wa wọlé kò sí problem. Yes, Okay, my boy. All right, thanks. wọ́n ní ẹ sọ pé ẹ fẹ́ rí wa. Eh, bẹ́ẹ̀ ni i'm Gani by name so ọ̀rẹ́ mi kan ló eh, júwèé ọ̀dọ̀ yín fún mi honourable Mugambo honourable mugambo ah customer mi ni wọ́n in fact ẹ ẹ dàbí hmm, ẹ wò. orúkọ kí ni ẹ níbẹ̀. <laughs> ṣé kò sí problem o. ẹ mo ní di site kan ni because mo ti ń àwọn ọmọ onílẹ̀ yẹn problem wàhálà wọn pọ̀ jù so ìgbà tó dẹ̀ ti direct mi sọ́dọ̀ yín pé mi ò ní problem mo ti ra kan rí sí ṣáìdì ìkòròdú. tó jẹ́ pé at the end of the day more than three acres wàhálà ọmọ onílẹ̀ dì ní lọ́la ni mo ṣe decide pé mi ò ní interest pẹ̀lú yẹn honourable mugambo sọ fún mi pé tí n bá ti dé ọ̀dọ̀ àwọn dosmark i have no problem gbogbo problem mi ti solve reason ni a ti ṣe. ṣe rí ti honourable mugambo tí wọ́n júwe iléeṣẹ́ wa dosmark Nigeria Limited fún yín àwọn náà mọ nǹkan tí wọ́n sọ àwọn pàápàá ilé bíi mẹ́ta ni mo ti bá wọn get wọ́n nílẹ̀ tí mo bá wọn get ní Lẹ́kì Ìkòròdú tẹ́ ń sọ̀rọ̀ yìí wọ́n nílẹ̀ kan bẹ̀ ilẹ̀ yẹn gan ti Kòròdú yìí àwa gan la ń kọ́ lọ fún wọn báyìí ṣẹ́rí fáì tí mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn fáì yẹn ànádá ilé míì tá a tún bá wọn get ni kò síbi tẹ́ ẹ fẹ́ ilẹ̀ sí tí a ní anílẹ̀ l'Abuja anílógún state ẹ kàn mention ẹ̀ gbogbo thirty six states, ta ní ní nàìjíríà ẹ sọ pé state báyìí ló wù yín tẹ fẹ́ ilẹ̀ sí a máa gẹ̀ẹ́tì ẹ̀ fún yín níbẹ̀ so ẹ ní problem but first ẹ jẹ́ kí n kọ́kọ́ bí yín eré ààbò gan lẹ ibi tẹ nídìí ilẹ̀ yẹn náà sí. ẹ ṣáìdì àgbára ìlú i think it's it's more better. ìlú sádà ní ṣáìdì àgbára ok no problem ṣé ọwọ́ ọ̀nù lẹ fẹ́ sí ni àbí ta. ah mo prefer ìta ìta wà ok. ní òkè ṣe problem nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi fúnra mi ni màá handle case yẹn but nevertheless màá ní kí kan nínú àwọn boys mi kó tẹ̀lé yín so wọn kì í nẹja inú mi ẹ lọ fi ojú yín rí nǹkan tí ẹ fẹ́ so tẹ bá ti wá choose nǹkan tẹ fẹ́ tó ká ibi báyìí lẹ fẹ́ o ẹ̀yin ẹ máa padà bọ̀ surface so tẹ bá padà dé èmi ẹ má bá wọn sọ̀rọ̀ price èmi àti ìjọba máa sọ̀rọ̀ price because mo fẹ́ handle case yín so by the time tẹ́yìn náà bá rí iṣẹ́ wa ní iléeṣẹ́ Dustmark Nigeria Limited tẹ́ ẹ rí bí a ṣe ṣe pẹ̀lú yín ẹ̀ lè ròyìn fún àwọn míì náà so wọ́n ròyìn fún yín ni ẹ̀yin náà tún ròyìn fáwọn míì náà wípé iléeṣẹ́ wa o tá a bá sọ̀rọ̀ nípa estate o ilẹ̀ o ilé o nǹkan kan o kò sí problem kò sí iye tẹ́ ẹ fẹ́ fi ṣòwò pẹ̀lú wa tẹ́ ẹ lè sort so ẹ̀yin ẹ lọ lágbára ọlọ́run màá advocate yẹn fúnra mi. Ọlọ́run inú mi tiẹ̀ ti dùn pẹ̀lú bí ṣe mí tì yín ah. <laughs> I'm very very grateful. ṣeun fún mi sórí bó ṣe wà tí bá kọ̀ rí ẹ inú mi kọ́ máa ń dùn Ọlọ́run ọba tí bá rí ẹ ní àárọ̀ o mọ bóyá máa ń rí ni ìwọ náà ló máa ń sọ bẹ́ẹ̀ wá ní after God na God after God na me àbí no be so tí bá tún rí ẹ lọ́sùn wàá tún sọ fún mi pé lẹ́yìn èmi o kò sí ẹlòmíì bẹ́ẹ̀ ni o lẹ́yìn ìpọ̀jù àbàkù tó sọmọ mọ́. ẹ̀yẹ̀ wò ṣe rí iṣẹ́ ọlọ́run ẹ tún máa wò ó tún mo rí kìmí délẹ̀ ṣe rí bó ṣe pè tán tó bá tún wá rí ẹlẹ́ àlè wà máa sọ pé kò sí nǹkan kan ní pé àfẹni tó bá máa kú ọmọ wa kí ló wá ṣẹlẹ̀ gangan máa gbọ́mọ bó ṣe ń lọ ṣó ti yẹ ọmọ má ti wá gọ́ọ̀gọ́ náà tó ti ọmọ ìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ àwa kúrò nínú ọmọ àṣẹ tó ń fi wèrè péré lọ́mọ gbòòrò kọ̀ǹfàmù làwa ò ṣé ò lójú wa ni ọmọ má yà fọ́tò wa náà kó má lọ dúró wa bálabàla àbí sẹ́yìn ń sùn ni ọmọ jẹ́ ìsọ̀ wọn kan fún ẹ lẹ́ni gbogbo bó ṣe lọ pátápátá ni mo mọ̀ tó bá dàbí pé bóyá ó ń rú ẹ lójú tó dàbí pé bóyá ò fẹ́ mọ bóyá mo kàn ń wí àwí járe àbí mo ń wí àwí sọkàn ká ló ń jẹ́ Fọlárin. ok orúkọ yẹn ríǹgì bákan létí ẹ̀rí bí orúkọ tó gbọ́ rí àbí. mi ò mi ì gbórúkọ yẹn àwọn ọmọ tó bá ti rìn lọ kúrò lábẹ́ òbí wọn náà lọ ń pè Fọlárin àbí nóbì so àwọn yẹ kó lè dáhùn yẹn náà ó ń kan ẹ lára. mi ò mi ò wà familiar pẹ̀lú ogun rẹ̀. wo ọ̀gá ṣẹ́gẹ́ nọ́mbà yóò mọ̀. fọlá ẹnu owó kọ jẹ́ kó máa wò sọ yóò sọ di lẹ́tà àkókà wo <clears throat> ah, ṣe ta ẹ̀ka ojú ẹ̀ ló jẹ. ló ṣẹlẹ̀ inú fọ́tò lọ ní fóònù lọ ní owó ọ ní kó wọ ẹ̀yìn ẹ̀ ṣẹ́yìn ẹ̀ lọ yà sí. mi mi mọ̀ pé gáyì ló ń sọ. o mọ̀ pé ah, aláìkò mọ̀ amagẹ́sàsì ní pé iná kan wọ ọmọdé yìí ní ẹ̀mọ́ ẹ̀ pé ó ti ń ṣe fíìmù a ní máa ń wo gotv àbí dstv ni ó máa ń wà ń bẹ̀ ẹ̀ pé láti fún yín ṣìkẹ́fẹ́ mi àbí kí lọ́kọ̀ ó kọ tiẹ̀ ìwé ìmọ̀ fọlárìn ṣé ó ti gbàgbé fọlárìn ni ní kílọ̀bù. ọ̀gbẹ́ni ní sùúrù kí ni tiẹ̀ gan ṣé tá a bá fẹ́ parí ẹ̀ o máa wà ń bẹ̀ ni. Ah, ah. kí ni ebi bò kòkòkò kìrì náà ní sílẹ̀ ìbátan máa parí kòkò ní parí láéláyé ni kò tẹ̀ ní parí ó ti gbàgbé fọlárìn tó náà máa lù mí òun máa lu sẹ̀gẹ́ nọmba ó náà máa yan nọmba làárẹ̀ òun máa fi sẹ̀gẹ́ lásán lẹ̀ ọlọ́run mo fọ́ ọ ní sáà olóò máa yọ nọ́mbà kó olùṣègbè ẹjọ tó bá yọ nọ́mbà kó olùṣègbè kí ni fẹ́ máa fi jẹun gbòòrò nọ́mbà yẹn ló ń jáwó gbòòrò nà ah, mo fi jẹun lẹ́kọ̀ọ́ mo fi jẹun ní Ìbàdàn jẹun lẹ́nu yẹ ah, ah, bàbá ẹwà eléyìí wọ́n ló ń padà. tó ló ń mọ bí wọn ní mo mọ yàn tó ló ń mọ bí wọn ní mo mọ national àbí ó ti gbàgbé mi àbí ah. ọgbà tó bá yọ ṣẹ̀gẹ́ tó yọ nọ́mbà kúrò eh. kó mọ̀ ti di kòrò fún ẹgbẹ́. ó sì ní o bẹ́ẹ̀ ní nọ́mbà lè fi gbé ya ó wá ní òun máa yọ nọ́mbà òun fi ṣẹ̀gẹ́ lásán lẹ̀ fún. ti jò lórí àtìtẹ̀ yìí fẹ́ sọ di. ọmọ máa pa ọmọ ṣẹ̀gẹ́ ṣẹ̀gẹ́ ṣẹ̀gẹ́ wọ́n fi nọ́mbà sí. wo máa jẹ́ má dáhùn lóhùn jàre. Eh, wo mi tó bá ti fẹ́ pè mí pè mí má yọ di akúrò ń bẹ̀ irú pátá òṣìwò ni. ó lọ ah, kí ló ń ṣe ẹ má máa fi rú ẹ lọ mí ṣó fẹ́ gbáyàn dànù ṣó máa fi lọ mí lára ni. bàbá ẹ má dàrí òjò ẹ lè gbúrọ nìjọ Ah, mo rí wọn báyìí láì wọn dẹ̀ ó gbẹnu sí ó gbórí sí ó gbẹnu sí ó gbẹnu gbẹ sí. Ah, kí ló wí ó tún gbẹnu sí. Ah, wá irú oṣù wo lélẹ́yìí ṣé ń fún mi wá ṣé ń fún mi olóṣù orúkọ òru ẹ̀dá kí ló ti gbèsè ilé ayé ti tèmi ó lè máa ṣe sọ́nà bòbí o ṣe tèmi tèmi rárá nà nǹkan tèmi náà dà tèmi gbẹnu sí ti máa tún ní pé ó ń kán tó tó bí omi òjò nígbà tó ti dẹnu mi tán orúkọ òun lèèyàn kan gbé sínú microwave tó wá gbé. microwave kẹ. dání lóbù ọ́fíìsì ẹ̀ tiẹ̀ náà bá ti fi sí bíbọ̀ ọlọ́run àpá ẹ mọ ṣuṣu tó máa ń sun ẹ ṣuṣu sun tó máa ń sun ilé ìsun àwọn ìbòyàn ọlọ́run. ṣé wúrà àbẹ́bẹ́ ilé. kí ni ti ní gan-an náà àwọn èdè ní sùúrù fúnra yín. wà wà fílẹ̀ náà fílẹ̀ wà kí ló ṣe ẹ̀gbọ́n náà èwo ni títí ẹ̀gbọ́n títí ẹ̀gbọ́n tó kàn ń tẹnu mọ́ wà sáwà wà nínú mùmúde ni kí ni pírọ́bìàmù ẹ̀gbọ̀ngàn náà Ok. ó gbé dání yẹn ó dà pé yẹn ń ranjú mu ẹ àbí ó wá bí ní pé bóyá lẹ́yìn òun kò séyàn ọmọ ọmọ gbàgbé bóyá ṣẹlẹ̀ o sórí gáàyè kò ṣe pé mo rí lìmọ̀ náà ìyẹn kọ́ ló introduce ẹ̀ sí mi so kò ń ṣe pé nǹkan kan wà láàrin wa and first time tí màá rí náà nìyẹn. àwọn obìnrin ń sọ̀rọ̀ gan-an inú run mi ò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó kówó sẹ́nu ẹ̀kan péré ni wọ́n máa rí rí irú eré pòṣì tó ń bẹ̀ ṣe ó ń bẹ̀ ṣe eré bá ṣe kó dúró sókè ṣe kó wálẹ̀ orí bí wọn náà ṣe ń ra ni wá sọ́ di ju ẹlọ́mọ ọlọ́run ọba àìsílẹ̀ barista tó bá ti gbé barista àti kú gan sẹ́wọ̀n tó bá pìlẹ̀ fún yín ẹ máa kó tán ni ẹ lè pa àwọn aráalé ń wá gan kó máa náwó ewé ní wèrè gan náà wò jẹ́ sọ ọkọ̀ fún ẹ ó èwo bí mi ò bínú mo ní iṣẹ́ pàtàkì kan tí mo fẹ́ gbé fún ẹ ó dẹ̀ láti jẹ. okay then no problem all right okay yeah. hello daddy. Eh, eh, hello doctor. now kí ló dé tẹ̀ sign document a sign ẹ sá. ẹ sign ẹ ok táìwò lẹ sign ẹ táìwò lẹ sign ẹ. ok whatever whatever èmi náà jẹ́ yín your office in see. ẹ I will be in the office now where is um, Folani ok ok ok ok. hello daddy. kí ni gbogbo yìí tẹ́gbọ̀n ìfẹ́ kó bá mi báyìí sí. Eh? totally disappointed in you. Fọlárin kan tiẹ̀. Ó wà nínú ọ́fíìsì. Ó wà lọ́fíìsì. Are you sure? Kí ló ń ṣe? Mo pe nọ́mbà ẹ̀ gbé kọ́ mi. How do you mean? Okay, ìwọ náà tẹ̀lé mi ṣá. bí Fọlárin ṣe ń live live ẹ̀ nìyẹn dáàdì níjọ́ tí ò bá kó àwọn aláṣẹ́wó wá sọ́fíìsì. wọ́n gbà wọ́n lẹ́wọ̀ àwọn abẹ̀rẹ̀ sí ní ẹni tí wọ́n máa fa sìgá nínú ọ́fíìsì. Dọ̀tun. sà. Dọ̀tun. sà. you know how much I love you. yes I do sir and that was why mo fi sọ pé kí wà tiẹ̀ kẹ́ mọ manage ọ́fíìsì yẹn so nǹkan tó burú tó báyìí ó ń ṣẹlẹ̀ ò lè sọ fún mi. dádì mi ò lè sọ fún yín ẹ wo apart from the fact pé Fọlárin jù mí lọ ṣé àmọ́ pé mọ́mí ẹ̀ ò sí nínú ilé yìí tí n bá sọ fún yín á dàbí ìgbà tí mo kó ba á dẹ̀ dàbí ìgbà tó yẹ pé mọ́mí tèmi ló ń kọ́ mi sí torí ẹ̀ ni mo ṣe lè sọ. So. I'm so sorry for that. Huh? Mami. Mami. Daddy, take it easy. Mi take it easy. Dàtún, mi lè take it easy. Wàhálà mà ni mo ṣe kí n tó kó gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ati Níjọ́ rírí jẹ mi àti màmí àti màmá ọjọ́ àìjẹ oṣù ọ̀kẹ́rẹ́ ló pọ̀ jù sọ wá kó jẹ́ pé lójú ayé mi nìkan máa máa bàjẹ́ báyìí mi ò lè ṣe sùúrù kankan mọ́ I can't I can't. ọlọ́run ọba wa change ẹ̀ sá. ìlú fọlárìn. Jọmbólúwa. farabalẹ̀ náà kí ló ló ṣẹlẹ̀. ẹ̀ẹ́ uh, ok ok ok ṣàfọkàn rẹ̀ balẹ̀ níbo ló wà báyìí. ẹ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ all right. ok jọ má pẹ́ please. ẹ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ all right. all right ẹ o ṣe o ṣe. Okay. Kúnlé. Sá. Kúnlé. Sá. anybody tó bá béèrè mi ẹ sọ fún pé mo ń padà bọ̀ mọ́ òun ní pẹ́ o ti gbọ́? all right. ṣe fún mi. kí ló wá dé tó pè mí nípe ìjà àbẹ́yìn ẹ̀rù bà mí bó ṣe sá lóun láìpẹ́ rárá. mo fọlárin ojú nítorí ọlọ́run má bínú sí kò receive call kan ni ló kúrò pé àdájí ah, mi dájú kí ló ṣe dájú kí n ṣáà máa bọ̀ kí n máa bọ̀ kí n máa bọ̀. mo rò pé mi kò mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ àwọn dáàdì yẹn ọ̀dọ̀ mọ̀ kó jìnnà díẹ̀ kí n ṣe fẹ́ pé kí n pè ẹ́ sódà á lè jọ lọ jọ má bínú sí mi i'm so sorry. no rárá ni. Eh, ṣé dáàdì sick tẹ́lẹ̀ ni. kò tí ì mi because the last time tí mo bá dáàdì sọ̀rọ̀ mo ò sàn bí ẹni tí nǹkan kan ṣe ewu tiẹ̀ ń bá mi lọ́jọ́ bí. ẹ fọkàn ara ẹ balẹ̀ kò sí ìwé tó máa ṣe ṣe ti gbọ́ àṣeyẹ̀wá ìyẹn náà ló máa oh, oh. fọkàn ara ẹ balẹ̀. gan má wo bàbá jù wo bàbá díẹ̀ fún gbòdù. wọ ìgbójú sókè wọ ọmọ ilẹ̀ yìí dáadáa ṣé sáré mo ní owó mo ní owó òkè ṣe owó dáadáa báwo lè jẹ́ sí ẹ. ayé ẹ bẹ bá àjẹsà. girlfriend ẹ ìyàwó lè tèmi ní girlfriend ẹ ìyàwó lè tèmi ní girlfriend ẹ àbí ikun ẹ̀ tó ní tó ra ta síta jáde ṣé bọ́ọ̀lù oníkèlò ni pé wà bẹ́ẹ̀ ni mo tọ́jú kan síbẹ̀ ni ìyàwó lè tèmi àbí ó ti bìlí pé oníṣẹ́ńjì kan lọ́wọ́ a máa fi ẹ̀ta ìsìn àwọn obìnrin káàkiri àìní ìlú máa jẹ́ tán. mi o rí rí. ṣé mo dùn. ókè o mọ̀nà láde èpo màmá garawu. aláyé ẹ̀ tẹ́ gbàgbé bàbá fọláyà àbí kìlọ̀ ọkọ̀ ẹ̀ ń jẹ́ ìbábálá lórí burúkú ni kò sí bí òṣèlè fò wá tó ó ṣe mẹ́rin sí ló mú mọ̀wé ó yà sí báfò ó ṣe mú jàkì ló ń lé daniel ló mú kásìm bẹ́ẹ̀ ló sáré tẹ̀lé mọ́fì bàbá lórí burúkú yìí aláwùn ah bọ̀ síbẹ̀síbẹ̀ mo ìwà lórí ọwọ́ mi náà pé aláì mi wà lẹ́sẹ̀ mo ì máa gbádùn tí bá délé ọlọ́run. lórí èlò ah, ah. àwèrè máa lé léyìí tó bá dé wájú ọmọ Dangote wọn máa bà kán jẹ ọlọ́run ọba àwọn ò ní ṣerú ẹ̀ mọ̀ wo wo bíbá ìjẹ́ sọ àṣírí kan fún ẹ àpọ́nlé ni gbogbo yìí tá à ń yàsí látẹ̀kùn tá à ń pín ọ̀rọ̀ sọ tó ti yí ẹ èmi bó ṣe wà yìí ó lọ kú Ah, ẹ má ṣe ẹ wo ẹ tó bá jẹ́ pé lọ́bẹ̀ yìí ayé ẹ̀rọ bàjẹ́ sá o fẹ́ ṣe é mú kú má tilẹ̀ yìí. Ah, ṣé ìwọ mi wà. àwọn ọmọ náà náà pè é ṣe ìyàlásọ̀rọ̀ ìyàlásọ̀rọ̀ ní ọ̀pá pẹ̀lú ọ̀dọ́ àbáni. wà ṣé o lè gbàjọ kidnapper ni àtọ́jú ẹ̀ pamọ́ pé kọ́ máa pa àwọn fámìlì ẹ̀ ní ìlú àáfẹ́ pa ẹni àbólóṣì nílé yẹ a máa pa ẹni bọ́ ìṣọ́ yẹn. à ń ṣọ́ọ̀tì à ń ṣọ́ọ̀tì ẹni tẹ́lẹ̀. ayé ń ṣe ẹni wo bíbá yìí má jẹ́ ká máa pọ̀rọ̀ sọ àáfẹ́ pa ẹni àáfẹ́ pa ẹ òfẹ́ lọ kú o lọ kú séètì ni. ẹ ẹ má ṣe á orí ẹ yìí ni no remedy ṣó ń sùn ní òde ní kúkú mọ́tò ní kúkú gan ikú ásìdì ló máa kú. Ah, ah, ah, ìpòjù torí ọlọ́run má jẹ́ kó jẹ́ oníyẹn ẹ jù yí lórí ni bó de bó ti fún ẹjẹ lẹ́ẹ̀kan àbí ó wá ń dùn mọ́ ẹbẹ̀ tó wá ń béèrè wò ó wá lọ́n fi sáì wojú ẹ̀ bóyá ti bá ń sílẹ̀ kó tó wá mú ẹlẹ́ẹ̀kejì orí ẹ̀ ti yí tó bá yà wá máa sọ pé mò ń downgrade ẹ̀ lójú àwọn ti tèmi wà á fi yẹn lẹ̀ gan o jẹ́ kó yẹ kó ìgbà tó bí owó ẹ tó bí ìwọ lọ́bí tẹ̀lé ni ó mọ̀ yẹ́rì ní kílọ̀bù kọ́lẹ̀ ti pàdé. kó má kú àìsí dàbí kó kú mọ́tò ló fẹ́ kó mọ́ orílẹ̀ kó mẹ́sẹ̀ lọ́tọ̀ kó má ríbi tápá wà lèrè sí ikú àìsí dì ló máa kú. ẹ bá mi gbá sí ìdìjọ kò ah, bá tẹ̀ o ah, kí ni problem ẹ̀ ó mọ rí i ṣé wọ́n kúkú mọ́tò ni ẹ́ kò ń ṣe bóyá ń ṣe náà láìsí ah, ṣe ọmọ òun kú lè máa wọ́n ní àárẹ̀ bẹ̀rẹ̀ látòrí. Lajú sáyé sọ pé ekue, ekue màmá ní sáàpù, ekue, sáàpù, eba dáko dáadáa. Orílẹ̀-èdè lè yí. Ṣé ìrántí? Gbàdángá, ènìyàn ti mọ́ tẹ̀lé òkè tó àwọn onífẹ̀ẹ́ yàn ni mo nífẹ̀ẹ́ àbí òkè ó ti ń rú ẹ lójú tó pé mo ti fọ́ fún ẹ. wo wá wá wá irú ọlọ́run ni ò sí o irú èèyàn yapa bíi wèrè kí ló ṣe ẹ ganan ṣé bí o sọ bẹ́ẹ̀ mi pé kò sí nǹkan kan tó dá àwa àti ẹ̀ pọ̀ àṣé torí pé òun wo òkè ó ti rí rẹ̀ rí pé kò sí nǹkan kan mọ́ lẹ́yìn wọ lẹ́yìn ọlọ́run wọ ló kù kò sóbìnrin bíi titi ẹ mọ́ obìnrin bíi titi ẹ yapa tọ́tún ṣe dáadáa ju ẹ lọ gan wà ti bá ń fún ẹ lówó tó bá ń béèrè tí bá ń kó fún ẹ tó ń náwó sí tí mo rèmí gan tí mo fi gire fún ẹ kò yẹ bóyá mo gan o má lọ rò pé torí pé bóyá mo fọ́ fún ẹ gbá sè ni mi mi kì í ṣàṣe o àbórí pásítọ̀tì lẹ́kẹ̀mí ni mo fọ́ fún ẹ ló fà á mo fi ṣe gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ náà ṣé bí mo bí ẹni jọ ẹ̀ ń bí báyìí pé kí ló wà láàrin wa àti bọ̀bọ́ yìí oníkòsí kankan láàrin yín àbí kan tó ń sọ fún mi kọ́ nìyẹn ẹ ojú ẹ̀ kọ́ ló yẹ ń sọ ló yẹ ń sọ ní ojú ẹ̀ kòrókòrò ń pé ìyàwó òun ni ẹ sọ̀rọ̀ náà. bí wo ni àti bọ̀bọ́ bó ṣe sọ náà ló ṣe rí ìrún fọlọ́run bá búra fún ojú gbọ́ jésù ń gbọ́ kò sí nǹkan láàrin ìyá àti ìyá àti ilé òkè ọlọ́run gbọ́ ọlọ́run ò sí lẹ́gbà tó ń sọ fún mi pé kò sí nǹkan láàrin àbí èṣù wà níbi tó bò mọ́ tó fi wé bò mọ́lẹ̀ kò gbọ́ nǹkan tó ń sọ rárá ìsìn lọ́lọ́run ṣẹ̀ ń gbọ́ lèṣù ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ èmi ò láìkì gbogbo orú pákéjì yẹn èmi ò láìkì ẹ̀ rárá o àdébáyé kí ọmọ má jẹ́ kírú ẹ̀ kó ṣe ọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ o ó tọrọ ní jẹ́ kó jẹ́ first and last one ó ti tán ó ti tán wo má wọrí ṣé tiẹ̀ rí ṣé tèmi bínú bíi báwo wọ́n má jù sọ̀rọ̀ jẹ́ àṣẹ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rẹ́ ìdágọ́gọ́ tí ọmọ ni. màmá ṣé ìwà tí fọlárìn wò nù ilé àti lọ́fíìsì ṣe rò kò dáa ni. kò dáa. kò dáa mo dẹ̀ sọ fún yín mo ní kẹ́ ẹ pé ẹ tẹ̀nú kí ni fọlárìn fẹ́ látọwọ́ mi mo rẹ́dí láti ṣe fún un tí òfin ni màá bàa ló jẹ́ káàkiri o kúkú pé mo béèrè lọ́wọ́ ẹ̀. beautiful ìgbà tẹ́ pé kí wàá ló sọ pé òun fẹ́. nǹkan tó sọ fún mi ni pé òun ṣàfẹ́ kó gbà yá òun padà sínú ilé òun fẹ́ máa fojú kàn yá òun n tó sọ fún mi nìyẹn. ìgbà tó dẹ̀ sọ yẹn kílẹ̀ yẹn sọ fún. Ah, mo ní kó ṣe sùúrù ni mo ní kó ṣe sùúrù ni. ẹni kò ṣe sùúrù àbúyẹ ká ẹ sọ òun tọrọ fún grandma ó yẹ ká ẹ sọ òun tọrọ fún ni sí ẹran tí o níjọ́ kìíní àná tí mo sọ rẹ o mo ní mi ò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú ọmọbìnrin yẹn mọ́ àtòun àtọmọ ẹ̀yin lẹni ká gba ọmọ ẹ padà sínú ilé you cannot imagine ọmọbìnrin yẹn kọ́ ló sọ pé òun fẹ́ padà mọ́ sí o ọmọ ẹ ló wá ń bá a lọ́bì pé kọ́ mi kí àwọn padà sínú ilé tèmi wọ́n fẹ́ dá wàhálà rẹ sílẹ̀ nílé mi. ṣe sùúrù ọkọ mi sórí gbogbo ìgbésẹ̀ tá máa gbé lórí ọ̀rọ̀ yìí ifá tọ́ wa sọ́nà òun lolùmọ̀nà á fi wá mọ̀nà. ẹ wá má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ else máa take a drastic action ten like. èmi ni mo bí mo lè hand over fáwọn ọlọ́pàá kan dì pẹ̀lú ẹ i may i may i may grandma i may it's alright. ṣe bí ọkọ mi ò ní dáhùn lágbára ọlọ́run ọlọ́run ò ní fi tọ́lọ́run ṣe fún ẹ ọlọ́run ò ní fi ṣe pàṣọ fún ẹ. àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n ní pòkípò tàbá fẹ́ dà sí i ipò <laughs> ẹlẹ́gẹ́ tó lágbára ni torí náà ló fi yẹ ká ṣe jẹ́jẹ́ nítorí ìgbà táwa máa fi pò náà sílẹ̀ Fọlárin ó mọyì àwọn ẹgbẹ́ ìtẹ́jọ kàwé tí wọ́n ń gbé páálí kiri tí wọ́n ríṣẹ́ bàbá ẹ̀ wá gbé ẹ sínú ọlá ó gbé ẹ sínú owó ó gbé ẹ sínú ipò pàtàkì Fọlárin ó wá náà báṣubàṣu ṣé o ti gbàgbé pé à ń bọ̀ fọmọ tí ò gbọ́n ni ẹkún bẹ fọmọ tó ń sá kiri fọlárìn ah fọlárìn fọlárìn ò dẹ ṣe jẹ́jẹ́ tẹ jẹ́jẹ́ fọlárìn má joyè ọmọ tí ń fi ẹ̀kọ́ ṣòfò fọlárìn má fọlá bàbá ẹ yẹrọ fọ má dojú tì mí má jẹ́ kán sọ pé mi ò ń bá ẹ sọ̀rọ̀ fọlárìn. grandma ah n ò lè gbà sẹ́ẹ̀ ah n ò lè gbà ni mo sọ yẹn n ò lè gbà. fọlárìn. mama wíwí eh. tẹ̀sán yẹn yeah ó ti late it is late to cry when the head is cut off. fọlárin tó bá lo stubborn màá jẹ́ kó mọ̀ pé èmi gan stubborn fún ara mi kí ló ń ṣe náà what do you think you are mo bí ẹ pẹ̀lú silver spoon lẹ́nu ẹ̀ ó ò mọ iye ẹ̀ mo bí sínú owó ò ń ṣe owó mi rádaràda ò ń jayé fàmílétè kí n tutọ́ for your information mo ṣe wàhálà kí n tó kówó jọ ni o I am happy màmá mi rè ó sì wà láyé ọmọ àtàpàtà dìde ni mí bàbá mi ò ní nǹkan kan màmá mi dẹ̀ rẹ̀ ní anything mo struggle ní kí n tó dé yàn in fact ibi mo ti ń ṣiṣẹ́ nínú bí iṣẹ́ bí iṣẹ́ àárù tí mo kọ́kọ́ ṣe ibẹ̀ owó oṣù tí mo kọ́kọ́ gbà ni mo gba lé fún màmá mi àbí mo parọ́ ni màá nù. what are we saying? ẹ̀yin wá bọ́lá ńlé ẹ̀fẹ̀ balẹ̀ ọ̀jẹ́ I am not too old to hold my office kí n máa bá iṣẹ́ mi lọ́nbẹ̀ mi ò dàgbà jù. now let me tell you this ṣé ẹ̀yin ò tún fi kó bá àwọn yòókù wọnú lé dáadáa dẹ̀wọ́ ọ́fíìsì yẹn dáadáa ní tí n bá fọwọ́ ẹ lé má jẹ́ kọ́wọ́ ẹ débẹ̀ mọ́ anything tí n bá fi ọwọ́ ẹ lé má fi ọwọ́ débẹ̀ mọ́ else I will disappoint you then number two including you including your brother gbogbo mọ́tò mi yẹn mi gbọ́dọ̀ wọ inú ara mọ́tò mi wọ́n gbogbo kọ́kọ́rọ́ káàtẹ́ lóhùn yẹn ẹ lọ bá mi drop ẹ̀ sórí tébù mi especially you Fọlárin especially you má jẹ́ rí mọ́tò mi kankan lọ́wọ́ ẹ mọ́ ọ̀títínú bá tó yọ sí ẹ ó ti and if care is not taken màá jẹ́ kó mọ bí mo ṣe jẹ́ i will disown you. dájú ẹ wá kẹtù gbọ́ òkè ẹ wá o tó lọ jẹba tó rí mi tó rojú kókó èmi tó máa fi àyè sùn. èmi ló ń tẹ̀lé èmi òkè gẹ́gẹ́ bí aláàjì sọ ni pé disown mi indirectly. pé kí ni èmi tó disown you as my father wọ́n làwọn òní bàbá wọn ẹlẹ́gbẹ́ ọmọ òní bàbá wọn. fọlámi kí ló ṣe kílódé tó bá dáni sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó lè gbà ó lè gbà kí ni ṣọ́bẹ́ mi ti ẹ̀kọ́ bá ti wá ni ṣọ́bẹ́ kí n bá fẹ́ sẹ̀rí káàkiri ni. so forget jọba kọ do your worst kò sí ìwọ. fọlámi ah, fọlámi. rárá àtòrí kí ni suwala suwala hello richard hello fọlárin how far are you? wetin dey. ya báwo ni níbo ló wà mo jáde mo jáde. oh no mo kàn fẹ́ kémi àti ẹ̀ kájọ dé Kútọ́nù. kájọ lọ sí Kútọ́nù. Ah. èmi àti Ọlámídé lọ sábẹ́òkúta and we will be there for the next one week. àwọn ọba ti update mi na àwọn ọba ti update mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ náà call Mahmood or Tayo ìkan nínú àwọn méjì yẹ kó lè tẹ̀lé lọ. ok ok ok ok ẹ máa máa máa pe Mahmood sí máa pe Mahmood. ẹ nà ẹ nà ọ update mi wá ṣe máa jẹ ṣá. no àmàwòrì máa máa update ẹ. wá ṣe gbá ayọ̀ rẹ. baby mo gbọ́ kútọ́ńdà ó tún lọ sí kútọ́ńdà. Fọlárìn ni. Fọlárìn ó tún jayé lọ sí kútọ́ńdà. gbàgbé káàsì wà lẹ́nu kí ló ṣe ẹ̀yẹ́ kan ọlọ́mọ jayé. ó máa jayé orí ẹ̀ lọ. èló mẹ́mú yà báwo ni ẹ eh, mo wà mo wà mo wà mo mọ nǹkan ok wa títà àlejò àbí good o mọ nǹkan tó máa ṣe fún mi sìn ẹ eh, mo fẹ́ pé apik mi nílé no má wọrí kò sí ọkàn à ń lọ sí kútọ́ nínú ẹ kò sí wàhálà má wọrí ọ̀rẹ́ màmá àjọdẹ ni. dádì ò rí nǹkan tí wọ́n sọ sí ẹ nǹkan tí mi fẹ́ ká ṣe ń sìn jẹ́ ká lọ bá dáàdì ká bẹ̀ wọ́n ká dẹ̀ settle everything. èmi kí èmi lọ bí dáàdì never ọlọ́mà jẹ so o gbọ́kàn tí dáàdì sọ ni báwọn dì zone ni wọ́n pass ọ̀rọ̀ sí mi indirectly èmi mo fi nǹkan tó bá ti wú dáàdì nìkan ṣe fún mi tó bá tún rè mí nínú ilé wọn i'm leaving this house for good. kò tí ì lè tó báyìí náà ọlọ́run kò lè tó báyìí bí ìjọ́ ń torí tó náà. Fọlárin. Àní mo ti finú lé wọn, mo ti finú lélẹ̀ fún wọn. Fọlárin. Fọlárin, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà, dúró dúró náà.